máa káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú bẹ́yìn bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àlejò mi pásítọ̀ Samuel Olú Ọ̀pájọbí wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú mi ohun tá à ń gbéyàwó lónìí ó dá lórí pé iléeṣẹ́ mọ̀nàmọ́ná ṣé kí ìjọba àpapọ̀ gbà á padà àbí kán sì fi sílẹ̀ lọ́wọ́ aládàáni nítorí kùdìẹ̀kudiẹ̀ tá à ń gbọ́ lórí prepaid meter àti postpaid meter ká tó lọ sí ìdánudúró ráńpẹ́ wọ́n ní prepaid meter lọ́nà àbáyọ ṣùgbọ́n wọn àti ìfún wa lẹ́sìn ṣé kíjọba gbà padà kúrò lọ́wọ́ aládàáni kán máa kó yẹ pé fúnra ara wọn ná máa pín prepaid meter nítorí n tí aráàlú ń dojúkọ kò mà kéré rárá ẹ ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lágbo òṣèlú náà sì lè tó ẹ fẹ́ràn wa lórísun ẹ fẹ́ràn èmi náà Adéjọkẹ́ Bákàrẹ̀ ẹ lè bá mi pàdé lórí Instagram Bákàrẹ̀ Adéjọkẹ́ Julian bákan náà Orísun lórí YouTube ni o lórí Facebook ni o lórí Twitter ni o ẹ bá wa pàdé ẹ tẹ̀lé wa àwa náà máa tẹ̀lé yín àní ṣì yín darí àwa náà ẹ̀yin náà sì ní ṣì wá lọ́nà ẹ nífẹ̀ẹ́ wa lórí ètò gidigidi nítorí pé àgbájọwọ́ báyìí wọ́n ní la fi ń sọ̀yà bàbá wa ẹ ẹ̀ tí ì fún wa lésì ẹ kàn ní prepaid meter lọ́nà àbáyọ ṣé ìjọba gangan ò lè mójútó prepaid ni ká gbà kúrò lọ́wọ́ àwọn aládàáni torí ẹ̀ sọ pé àpapín wà láàrin wọn ká kó mọ̀ pé èèyàn kan sàn án là ń bá dòwò pọ̀. ẹ ṣe olóòtú now a lè sọ pé kíjọba gbà ṣùgbọ́n contract ta gbọ́ pé wọ́n sign bí irú àwọn akdc yìí hmm. àwọn board of directors náà sign contract hmm. ẹni tí ò bá ṣe dáadáa ìjọba lè pààrọ̀ ẹ̀ wọ́n lè gbà kúrò lọ́wọ́ wọ́n lè gbà kúrò lọ́wọ́ wọn ṣẹ́rí ohun tí à ń practice yìí hmm. ohun tí federal government wá ń practice yìí is one of the best tó bá rí àwọn tó dáa tó jẹ́ alájẹpa ó work ṣẹ́rí wọ́n tó bá rí i pé ẹni tó ṣe yìí ò ṣe dáadáa fún four years term four years term tó ń yẹn tí ò work well let them change him let them change the whatever their name mm. kàn gbà lọ́wọ́ wọn kàn gbé fẹ́ lómi torí reason ìdí tèmi sọ pé kíjọba má tó gbà ni wípé tí ìjọba tún ṣe gbà á kíjọba tó ṣe nǹkan kó dáa ó máa ń le díẹ̀ mo sọ́ọ̀rì láti sọ nígbà ẹ jẹ́ kí n cite example yín OFN gbogbo àwọn la wà nílùú ńgbà tí wọ́n dálẹ̀ kò work. èyẹ eh, operation feed the nation kò work mm. ṣùgbọ́n tí wọ́n bá dálẹ̀ tó fi ṣe taládàáni ó máa work ihun mm. tí mo lè advice ni pé mi ò èmi ò mi ò support kíjọba túnṣe gbà ká túnṣe máa lọ wá another CEO ṣe máa wá another kinní kan mm. group managing director ẹ jẹ́ kí àwọn eléyìí tí wọ́n bá perform dáadáa àwọn èèyàn wà nílẹ̀ investors wà nílẹ̀ àwọn foreign investors wà internal eh, internal investors wọ́n wà ẹ jẹ́ kí wọ́n wọlé kẹlòmíì kan gbé àwọn tó wà bẹ́ẹ̀ kúrò mẹ́ kan gbé fẹlòmíì ẹ rí i pé wọ́n á sí tight ìyẹn mo sọ pé èmi ò fi gbogbo ẹra mọ́ kíjọba gbà torí ìjọba wa máa rọrùn tó máa wọ́ọ̀kì ó máa wọlé ni ó ẹwò ó máa wọlé ó máa wọlé. ọ̀dà náà ẹ ṣe ẹ kú ohun bàbá wa lórí ètò lágbo òṣèlú tá a pè ní tẹ́tú jẹ́ wa ṣùgbọ́n lákòótán ìmọ̀ràn lẹ́yìn gbà wáyé ìpè kan máa kíjọba má gbà ṣùgbọ́n kán pààrọ̀ ẹ̀yin ti ná gbàrà ẹ ti ná gbòòrò gẹ́gẹ́ bí iṣẹ́ yín àti pòtẹ́ wà nílùú mo mọ̀ pé ẹ máa mọ tó ṣẹlẹ̀ lábẹ́òkúta ṣé bẹ́ẹ̀dì náà ń pa wọn àlàkalẹ̀ tẹ́ ẹ sọ yìí ẹni kíkà dúró lórí àwọn aládàáni èyí tí ò bá ṣe dáadáa kọ́ pààrọ̀ ẹ̀ nígbà tó di oṣù kejìlá ọdún 2018 àwọn ẹ̀ka kan tọ́pẹ̀rẹ̀ àwọn ní NERC sí eh, Nigeria Electricity Regulatory Commission wọ́n ní bí àwọn ó lé díẹ̀ ní mílíọ̀nù ó dín díẹ̀ ní mílíọ̀nù mẹ́rin ló ti wà lórí prepaid ní Nàìjíríà ṣé <laughs> ẹni kù pẹ̀lú tẹ sọdẹ ládùúgbò yín gan lórí transformer bíi mọ́kànlá àwọn tó wà lórí ẹ̀ orí mẹ́ta ni káwá gbé sí Èkó ni Ìkẹjà ni ìbàdàn ni àbújá ni àbí bóyá àbújá náà dẹ̀ wò náà fi ṣòdùn wọn ṣé tòótọ́ ni àbí. Ah, olóòtú mi ò lè sọ bóyá òpùrọ́ bóyá òpùrọ́ ni. Ah, ah, eh, eh, ẹ̀yin náà lè ṣèpàdé pẹ̀lú wọn ẹ jẹ́ ká fojú wò pẹ̀lú ní ìbámu pẹ̀lú ìpàdé àti IKDC. a ṣèpàdé pẹ̀lú àwọn NAC àwọn IKDC la bá ṣe ìpàdé hmm. a máa ń lọ sí headquarters sí wọn àwọn kan máa ń pè fún town hall meeting hmm. ibẹ̀ láti lè béèrè tí àsìkò tọ̀dọ̀ wa máa tó ní oṣù yìí hmm. sóṣù tó ń bọ̀ máa jẹ́ kẹ́ gbọ́ hmm. níbẹ̀ láti máa béèrè ìbéèrè ibẹ̀ ni wọ́n ń ṣe yẹn dáadáa ti town hall yẹn. àwọn wo lè máa ń bá pàdé níbi town hall yẹn. ẹ àwọn AKDC staffs from the headquarters. tó jẹ́ adarí tán lè sọ̀rọ̀. àwọn adarí tán lè sọ pé kí ló dé tán fún ẹ ní bíìlì yìí ó ti pọ̀ jù. ẹ yọ kúrò ẹ má fún ní bíìlì yẹn mọ́ àwọn yẹn la máa ń bá ṣe pàdé fún town hall meeting àwa ló kàn ọ̀dọ̀ wa ló kàn ní ìsìn àwa tó kàn ní ìjú olówó ó kà ó síbẹ̀ ó ní bọ́n ṣe máa ń pín lágbèrè bọ́n ṣe máa ń mm. ṣèpàdé pọ̀ ẹ̀yin tẹ́ bá ní complain mm. ẹ lọ síbẹ̀ mm. ẹ bó crazy bill yín bóyá mi ò sí lé wọ́n ti ta lé bí mo ṣe délé mi ò sáàbù ah. wọ́n á wò wọ́n á wo wọ́n á wonú kọ̀ǹpútà wọn wọ́n lè nìkan clean ẹ̀kan rọ̀bẹ̀ ọ̀ wọ́n rọ̀bẹ̀ ọ̀ wọ́n máa ń parẹ́ wọ́n ń ṣe yẹn wọ́n ṣe yẹn dáadáa ṣé wá ti àwọn náà kì í well àwọn ni wọ́n mọ ibi tó kó mítà three million. tó ẹ̀yin náà kì bóyá darí yín ni o ẹ̀yin náà ń gbọ́n tó ṣẹlẹ̀ báyìí bóyá darí yín lè máa ní kí ó wá yọjú sí wa lórí ètò lágbo òṣèlú àyè pọ̀ fún yín o wí tẹnu ẹ̀ ní wá wí tí ẹ kò sáríyànjiyàn ń bẹ ó yẹ kí aráàlú mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe bó ṣe ń lọ ní ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè nàìjíríà ní ìmọ̀ bóyá ẹ ní òye bóyá tó ń ṣẹlẹ̀ ní ìkẹ ìtìkẹjà ó ń ṣẹlẹ̀ láwọn agbègbè míì bíi abuja edo Ìbàdàn ẹ lóye ṣe bẹ́ẹ̀ nìkan ló sẹ́ndì mẹ́sẹ́gì sí yín láti Àbújá kò síbi tí ò kì í ṣẹlẹ̀. gbogbo ló ti ń ṣẹlẹ̀ gbogbo ibi ni gbogbo ibi ló ti ń ṣẹlẹ̀. tó bá rí bẹ́ẹ̀ ẹ ti sọ fún wa pé tá a bá máa ṣe ìpàdé ti. máa jẹ́ kẹ́ gbọ́ máa jẹ́ ká gbọ́ town hall meeting. lágbára ọlọ́run mm. lágbo òṣèlú máa wà ńbẹ̀ a fẹ́ gbọ́ láti ẹnu ọ̀gá wọn níbẹ̀ tó bá ṣeé ṣe ọ̀gá ẹ̀yin gan lè bá wa sọ̀rọ̀ wípé ẹ fẹ́ rí wa ẹ bàbá wa lákòótán mm. mo fẹ́ ẹ̀rọ wípé ìmọ́tó fún aráàlú lórí ọ̀rọ̀ prepaid àbí bí àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná wọ́n ṣe ń ṣiṣẹ́ tó rà mọ̀ pé irú àwọn iléeṣẹ́ ẹ̀rọ alágbèéká yìí bàbá fẹ́ ṣàpèjúwe ìpolówó lóríṣiríṣi ń lọ nípa ẹ̀ tó dàbí pé irú ẹ̀ kò fi bẹ́ẹ̀ sí lọ́dọ̀ nepa ó ní mo fi bẹ̀rẹ̀ pé ọjà kan wà nílùú yìí bó o bá rà wàá sanwó bó rà wàá sanwó ó lóná ó lóná ó di dandan kó o sanwó ná ǹjẹ́ ẹ rò pé àlàyé ó kún tó fáráàlú láti mọ ìgbésẹ̀ tó yẹ kán gbé. àlàyé yẹn ò kún tó. ìpolongo ẹ̀ ìpolongo yẹn ò tó ìpolongo yẹn ò tó ọdún ní lẹ́nujọ́ mẹ́ta à ń rí àwọn nǹkan lórí WhatsApp bíi advert. Mm. Eh, tó bá sí nílé pa gbogbo náà àdúgbò ẹ pa gbogbo náà awareness àwa là ń ṣe jù àwa community leaders àwa la máa ń sọ ní meeting tẹ́ bá wá sí CDC meeting wa ní Ìfàkọ̀jà yìí CDC chairman wa Alhaji Onífádé wọn ò lè ṣe kán máa mention gbogbo nǹkan wọ̀nyí ẹ panú àyíká ẹ panú ọ̀nù ilé yín tẹ̀ ń gbé tẹ́ bá ti ń jáde gbogbo ẹ̀ la máa ń jẹ́ kán gbọ́ torí mo sọ fún yín pé díẹ̀ náà wà lọ́wọ́ aráàlú ṣùgbọ́n prepaid meter ni solution kò sẹ́ni máa gbé prepaid meter fún kó lóun ṣe advert iná tẹ̀tàn yoyoye kó tó kó tẹ̀ ah. yọkàn lásán so ìyẹn ni mo sọ wípé tí ó bá jẹ́ wípé prepaid meter wà mm. n tó máa caution wa caution wa. ó máa caution wa. bẹ́ẹ̀ pending the time tight sí prepaid meter à ń jẹ́ kí ìpolongo wa kó rinlẹ̀ mm. torí a ti mọ̀ wípé ohun táwọn lóde complain kọ́ rí yín gbámú ìgbogbo they put on all the light mm. wetin dem dey take the light do gbogbo ọ̀rọ̀ ojú ẹ̀ náà lọ ìyẹn náà ń wá kí bíìlì wá dé kẹnu má kàwọn. kẹnu ẹ ṣe púpọ̀ bàbá wa ọ̀rọ̀ lẹ́gbọ́n ẹ̀yìn aráàlú wọ́n ní díẹ̀ wà lọ́wọ́ yín àbí púpọ̀ ó wà lọ́wọ́ aráàlú àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná náà wọ́n láwọn náà ní alẹ́yìn lájọ́ bẹ̀ pọ́nlá ẹ̀yìn náà ṣe díẹ̀ nínú olè ẹ ti gbọ́ gbogbo tá a la káyọ̀ lórí ètò lágbo òṣèlú gbogbo àwọn adarí lẹ́ka ọ̀jọ̀kan lẹ́yìn gbogbo ibi tẹ́ bá wà ẹ kàn sí wa lórí ètò lágbo òṣèlú lórísun ẹ má gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá a ní a fẹ́ bẹ̀rẹ̀ abala kan lórí ètò lágbo òṣèlú bí ta ti máa máa na ìbéèrè sórí afẹ́fẹ́ ẹ ẹ ẹ mú gègé yín ẹ kọ ìbéèrè sílẹ̀ kẹ́ fi ṣọwọ́ sí wa ẹ lè kàn sí mi lórí Instagram ìbéèrè yìí kẹ́ fi ṣọwọ́ síbẹ̀ tàbí lórí Orísun lágbo òṣèlú ìbéèrè ọ̀nì yìí o ta ni ààrẹ àkọ́kọ́ lóbìnrin lórílẹ̀‐èdè àgbáyé ààrẹ àkọ́kọ́ first female president lórílẹ̀‐èdè àgbáyé ìyẹn kínní ìkejì lórílẹ̀‐èdè nàìjíríà ta ni sẹ́nẹ́tọ̀ obìnrin àkọ́kọ́ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ wo ló ti wá ṣé kí n tuntun sọ àníta ni obìnrin àkọ́kọ́ tó jẹ́ ààrẹ àkọ́kọ́ lórílẹ̀‐èdè àgbáyé ẹ fi ṣọwọ́ tàbí ìkejì ni pé sẹ́nítọ̀ àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àti ìpínlẹ̀ tó ti wá ìbéèrè méjì ta ní fún yín lórí ètò lágbo òṣèlú lónìí nìyẹn adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá tẹ́ ẹ gbọ́ wa bàbá wa a kí gidigidi pé a pè yín tẹ́ ẹ gbọ́ tẹ́ sì tún wá ilé àtọ̀nà yín lágbára ọlọ́run kò ní bàjẹ́ àdúgbò tẹ́ ẹ mójútó ọlọ́run á yín darí adúpẹ́ púpọ̀ tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí a ti na ìbéèrè wa sórí afẹ́fẹ́ fún yín kó máa lọ ní kíkan kíkan Adéjọkẹ́ Bákàrẹ̀ atọ́kùn ètò lágbo òṣèlú mò ń fi àkókò ìdágbére lórí ètò lónìí ẹ lè pè mí sórí zero eight zero three four zero five three three six one tàbí kẹtẹ̀lé mi mi ní ṣì ń darí lórí Instagram Bákàrẹ̀ Adéjọkẹ́ Julian títí ọjọ́ mẹ́jọ tá a máa fi rí àtayọ̀ pàdé fẹ́ràn ara ẹ fẹ́ràn aládùúgbò ẹ fẹ́ràn orílẹ̀ Nàìjíríà kí àlàáfíà kó lè jọba káàkiri lágbára ọlọ́run tá a máa fi rí àtayọ̀ pàdé lórí ètò lágbo òṣèlú lọ́sẹ̀ tó ń bọ̀ ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá ó dìgbà kan náà